èmi. no ẹ ń hùwà bí ẹni tó ti kú rí bí ìgbà tó jẹ́ wípé ayé tẹ kọ́kọ́ wá bóyá ọmọ ló pa yín tẹ ṣe ń kérora ọmọ kiri ọmọ kérora o ẹbí ọmọ fún yín ẹ wá ẹjọ́ tó dé ọmọ ẹ má ní èmi lára o. kí ló ṣe yìí mami kí ni kí ni kí ni bìtì burúkú ọmọ dáadáa yìí ṣe ń bí. ta sọ̀rọ̀. èmi mo sọ bẹ́ẹ̀ màmí. kí ló ń sọ lẹ́nu oúnjẹ atọ́ ni. ó ò ṣe má dìde. ẹ tó o bá fẹ́ kí àwọn tó wọ́n tọ́ra. lẹ́yìn náà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ mi ò tiẹ̀ lọ́rọ̀ báyìí. ẹ jàgò lọ́nà. ọmọ tí mo máa ti kọ́kọ́ lu àwùjẹ jáde ẹ̀jẹ̀ á pọn. ẹ fẹ́ ṣe kí ni. máa lu àwùjẹ nígbà tí mo lu àgbọn jáde yìí. ẹ fẹ́ bẹ́ẹ̀ mi láwùjẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lọ́la àwọn tó wà nílẹ̀ nǹkan kan sọ ire ire lájọ ọmọ ara rẹ. ẹ̀mí tí ò bá ṣe gbé mo tètè blọ́ọ̀kì wọn bí mo ṣe blọ́ọ̀kì wọn yẹn wọ́n máa sí tán sí mi lára wọ́n máa da gbogbo itọ́ ẹnu wọn gbogbo bacteria ẹnu wọn wọ́n máa fọ́ gbogbo ẹ̀sìn mi lára fọ́bú. mọ́tọ́lá mọ́tọ́lá. what are you saying. calm down okay mọ́tọ́lá. kí ni bàbá ká lọ́wọ́. àwọn òbí mi ló ń bá sọ̀rọ̀. tó tó lọ́wọ́ tó balẹ̀ bá wọn òbí ẹ̀rí ẹ̀mí máa bá ẹ bá wọn wí. ṣé tí rẹ̀ bá ti wá ń pàkúta ṣé inú nírèsì lè yan tí ń gbọ́ ni how would you say such things to your in-law? ẹ dúró ṣé ẹ máa ń fò pé bóyá ẹ̀yin nìkan lẹ sọ ni àwa náà mọ̀ọ́rọ̀ sọ ṣẹ̀dẹ̀ wàrà wa tẹ̀ ń wò lórí ìdúró yìí àwọn ògbọ́n kankan àlùbọ́sà là wà a máa ń gba omijé gbígbóná lójú ruru. Ah! òkú ṣíṣe fẹ́ pa mí ni òkú nílé òkú níta ewu kan mo fẹ́ ṣẹ́ ní gbogbo ẹ̀. aṣẹ́jú yìí ti ń pọ̀ ẹ́ aṣẹ́jú yìí ti ní kí n sáré ìtì ìlérí bóun lálàáfíà mi ò gbádùn tó yẹn. Ah, àbá àwọn ọlọ́run máa yọ ọ n bá ti lóòkù èèyàn lọ́rùn èmi máa ti pa á tí n bá ti pa tán báyìí èmi máa wà ń sẹ́ èmi máa wà ń sáré. jẹ́rí tọ́lọ̀ bá máa pa bọ́ṣọlá fún yín báyìí ṣe ti gbọ́n pa ta ta ta ta ta ta ọlọ́ ta ta ọ ọlọ́ ṣe máa ta fáṣọ. ọlọ́ ọlọ́ pẹ́ ọlọ́ pẹ́. ohun wọn ti kọ mọ gbẹ. ah àwọn ni o bó ṣe fún wa jẹ látàrí nìyẹn. ah drama ti ṣẹlẹ̀ nǹkan. you must be very stupid. ah Kọ́lá ṣé ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ṣebí ilé ọkọ ló lòún wá ṣé bó ṣe máa gbé ilé ọkọ lélẹ̀. ẹ jọ tí bá wá ń wá ọkọ náà ṣé bí máa lọ gbé tẹ̀ kú. òkú Yorùbá máa sọ pé gbogbo nǹkan tójú bá kọ́ lẹ́nu máa ń sọ. àwọn Yorùbá náà ló sọ pé àtòkèrè lójú jíjìn ti mẹ́kọ́ ẹ̀sùn. wọ́n bá ìdí lọ sẹ́ẹ̀ tébù fọpọ̀ ẹ̀kú gẹ̀ẹ́rù. tó bá sẹ́ẹ̀ wá gbàbẹ̀kù ah, tó bá sẹ́ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ aláṣà ṣẹ̀tì mi náà máa ju ẹ̀. ẹ má ṣèrè ayín léṣe ẹ má para yín ẹ má ẹwé ẹ̀mí èdè asáwọ̀ ẹ má ẹ̀wò ẹ̀wò má fi bí òwúrọ̀ ìbùgbé kọ́ ìṣe o. bẹ́ẹ̀ ni mo bọ́ ọwọ́ mi ti kọ́ máa fà á tu ẹ ti yàwó rẹ̀ mà olórí burúkú ni ìyá ẹ̀. wọ́n ṣé wèrè ṣé wèrè ṣé wèrè. kí ló ṣẹlẹ̀ kí ló dé tó àti mú mi tẹ̀tẹ̀ ẹ̀ṣọ́ ayélujára ogún nílé. ta ta ta ta ta ta ta ta ta ta láta. And what's that supposed to mean? Lọ be frustrated mother. Coming soon on Okiki Premium TV.